Never knew this is what life is all about. If star ever shine, cause darkness is everywhere. Yeah, I am losing my mind. I am losing my sanity. Cause I don't think no one knows what I'm passing through. Who is gonna come to my rescue? looking empty. And I am so blank in my head. Cause no one thinks the way ariwo bẹ̀ inú sùúrù ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn wàhálà ti wà ó. farabalẹ̀ wàhálà wo ló ṣẹlẹ̀. nígbà tí mo wọnú ilé ìsìn orí mọ̀ yẹn pẹ̀lú ọmọ ẹ̀ wọ́n rẹ̀ bí wọ́n ti gba ẹ̀yìn kúlé lọ. farabalẹ̀ mm. ṣebí kọ́ ti kú ni. ó máa kú ni. Ah, alẹ́ yìí wọ́n gbọ́dọ̀ kú lálẹ́ yìí owó ti mọ̀kọ́ tí mò ń sọ. jọjọ gbọ́dọ̀ pé wọ́n lọ kí ẹ tó ń dúró fún ilé wọn nonsense wo rí it's not blood it's wine. no you cannot see it you cannot see it. ah uh, madam take it easy take it easy. you cannot see it you cannot see it. never knew this is what life is all about. Would star ever shine? Cause darkness is everywhere. Yeah, I am losing my mind. I've been living my life for years. I am losing my sanity. Everyone thinks I'm mad. Cause I Even don't my think own dad. No one knows what I'm, I'm passing through. Who is gonna come to my rescue? I'm sorry for what you're going through. But she, would ti try láti seek for professional help. yes i have a therapist i even go for sessions i have one on wednesday. Ah, well that's good to hear you know at least gbogbo kìíní yà lè kúrò ńlẹ̀ because ẹ̀rù bà mí gan lẹ́ẹ̀kan ẹran tí mo ń gbọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. Yes, what's your name? Oh, sorry, my bad. Um, my name is Tiara Oluwadela. Oh, wow. I'm Jetoluwa Adams. Uh, nice meeting you. My pleasure. Yeah, thank oh, you. Lagba, chat it in. Hello. He's my friend. Ọ̀rẹ́ take care, Kékeré ìyẹn náà dé farabalẹ̀ ó jókòó tì tí nǹkan tó ń ṣe bá lọ yẹn gan. èwo ń gbọ́ mo yín sọ yẹn nù láti tí òdòdó náà ṣokò tí ókè tí sápò ni. ṣé ó sọ fún yín nǹkan tó máa ń ṣe òun kò sọ á ní tiẹ̀ ṣe mí torí àrà pọ̀ lára yín gan tó bá kọ́kọ́ fi irùngbọ̀n yín fà yín mọ́ra náà tó si ẹnu dé imú yín tó bù bá ìyá tó gbé yẹn hànú á mú etí etí tó náà sókè yẹn náà á mú yẹn náà á wá bẹ̀rẹ̀ láti gbogbo ara yín tọ̀rà ẹ jókòó tì ṣẹgbọ́n èmi ò ní nìkan má jókòó tì bọ́ ọ̀rẹ́ yín ni ẹ̀yin àgbàlagbà yẹn ń bá ọmọ kékeré iṣọ́ rẹ̀ ẹ lọ́rẹ̀ẹ́ ni ọ̀rẹ́ òṣìwò lẹ́jọ́ ń ṣe. àwọn jáde o madam ṣá máa pa sílé o mo bẹ̀ẹ́ lórúkọ lọ́hùn mi ìlẹ̀ṣẹ́jọ́ o àwa ò ní pẹ́ dé o ẹ kú àlejò. I am losing my mind. I am losing my sanity. Oh. Cause I don't think no one knows what I'm passing through. Mm. Who is gonna come to my rescue? Oh, yeah. Never knew this is what life is all about star ever shine, cause darkness is everywhere. Yeah, I am losing my mind. I am losing my sanity. Cause I don't think no one knows what I'm passing through. Who is gonna come to my rescue? Emi, ni o àǹtí Tiara ọ̀wọ́lé ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ṣàlàfíà ní iṣẹ́ ẹ̀sùn dáadáa. ókè. júìsì yín rè. ẹ wò mí ìrora mo lè mú mo ti pẹ́ fún ibi tí mò ń lọ yìí. àǹtí tààrà ṣé ẹ ti gbàgbé pé wọ́n máa ń sọ wípé okun inú lèèyàn fi ń gbé títa lẹ́yìn tó jẹ́ pé ẹnu iṣẹ́ lẹ̀ ń lọ tẹ́ ẹ bá mu júùsì nísìnyìí á lè jẹ́ kí gbogbo ara yín ṣe kémúkémú dáadáa. ok mo ti gbọ́ ẹgbẹ́ wá kí n jẹ. ṣé olúwa mi ẹ bá. thank you é mm. mu é ẹ é sí ẹ ok sí. ẹ mm. jẹ́ ìṣìgbé lẹ̀ bóyá ẹ̀dẹ̀ ṣìgbé fẹ́ mi jẹ́. ẹ máa gbé lọ ẹ jẹ́ wa um, ẹ jọ. ṣé kò sí. ó ní nǹkan tí mo fẹ́ bí yín. Mm. ẹ jókòó. kí n jókòó. mo ń gbọ́ yín. àǹtí <sighs> fìn ẹ wojú mi dáadáa ṣé kò jọ pé mi ò wá òkè bíi pé mo fẹ́ máa ya wèrè lójú yín. <sighs> ya wèrè bíi ti báwo. <sighs> ṣé tí àwọn èèyàn bá bí yín nípa mi kí kí lè lè rí sọ. àǹtí Tara. <laughs> táwọn èèyàn bá bí mi léèrè pé bóyá nǹkan kan ń ṣe yín máa jẹ́ kó yé wọn wípé yékéyéké lára yín ṣe kó sí nǹkan tó ṣe yín ẹ wò láàrin ara méjèèjì gan báwọn èèyàn bá rí mi èmi náà máa rò pé bóyá nǹkan ń ṣe nǹkan kò ṣe yín rárá rárá yín le kókókókó báyìí lára ọ̀tá yín le tẹ́ bá gbọ́ pé àwọn máa ń sọ pé ẹ̀ nothing do you nothing do you gangan kò sí nǹkan kan tó ṣe yín. so lójú ti ṣe yín báyìí mo wà ókè. ọ̀hún àǹtí báárà àní nothing do you ẹ wà pa ni ẹ ti wà pa jù sí nǹkan tó ṣe ṣé kò sì ṣá. kò sí nǹkan kan. ó dẹ̀ dá yín lójú. kò sí wàhálà o àmì lógún kìíní o ẹ jẹ́ kí n gbélé bóyá ẹ ṣe lè mú. kò sí nǹkan kan tó ṣe yín o tábàárẹ́ ni tó ń tàn yàbẹ́ nìkan ń kù sí yín létí pé bóyá ẹ àbí nǹkan kan ẹ ẹ tóbi dáadáa kó dà bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ wá òkè ju èmi gan fúnra mi lọ kẹ́ ẹ ti gbọ́ kẹ́ ẹ tẹ́kì ara yín o kẹ́ ẹ ní lovely day tẹ́ bá ti débi iṣẹ́ ẹ ṣeun. never knew this is what life is all about would star ever shine cause darkness is everywhere yeah, I am losing my mind. I am losing my sanity. Cause I don't think no one knows what I'm passing through. Sure. Who is gonna come to my okay. rescue? Oh, oh, oh oh, yeah. Who is gonna come to my rescue? Oh, oh, oh, oh, yeah, yeah. My darling. Daddy. My daughter. Shalafiani. She got allergy. Yes, sir. How was your night, sir? Very fine, thank you. And yours? so it's okay. that's good. níbo lè wá ń lọ báyìí tẹ ẹrọdẹ rẹ kẹrẹ kan dúdú báyìí. ah dáàdi mo fẹ́ sáré rẹ̀ mi ni. ah that's very nice. all right sir. That's ah ṣé o ti lògùn ẹ ṣá. Ah, um, dáàdi hmm? tí everybody bá ń fi pé mi wà òkè kò yẹ kẹ́yìn náà máa ṣe báyìí fún mi ẹ̀ ń fi pé mi wà òkè. àìtó ah, ti ara ti ara wà wà wà. my daughter you are very much okay. ó wà òkè dáadáa sórí oògùn lílò kò dìgbà téèyàn bá wà òkè ó dàbí tàtẹ́ bá ń sẹ́fíìsì mọ́tò èmi náà bó ṣe wà mú lóògùn mo dé òkè àbí wà ẹ so you take your drug so that ara ẹ lè máa fine wà á tún máa fresh wà á máa jẹ ṣùgbọ́n olórin á sọ pé tó bá ti fáyìn tẹ́lẹ̀ ó sì máa fáyìn jù bẹ́ẹ̀ lọ o owó ni yé jẹ kò sóòsì owó dẹ̀ wà. madam take care of yourself. All sir. All right, sir. I'll see you very soon. Very, very soon. Thank, Thank you, sir. gbogbo ayé bá sọ pé òun wà òkè ṣé kí mi náà sọ pé òun wà òkè ni ṣé wà òkè báwo ni mo ṣe ní belief àdúrà tí gbogbo wa ń gbà ní wípé kọ́lọ̀ ń jẹ́ kó wà òkè you are not okay kọ́lọ̀ ń jẹ́ kó wà òkè ni. You know you're late, right? You shouldn't keep a gentleman waiting. Oh, I'm sorry. Um, Pọ̀tí ló dá mi dúró lórí ọ̀rọ̀ bí a mo lo not. You can't imagine táwọn ará àtàbá ń sọ wípé mi ò wá òkè. Ṣé yẹ kí Pọ̀tí mi náà feel like that? I mean, if I could blame daddy. He means well. Wọ́n kí no náà ni. Ṣé o ṣáà ń lo Then kidney therapy tomlo. Are you seeing any changes? Let me not lie to you. You will change this In fact, at this point, I am tired. Come on, come. Not your good swear. You know, um, Rome wasn't built in a day. As time goes on, my relative friends Trust me. Tiara. That's my mom. Your mom? But I thought you said your mom was deceased. Where are you going? Tiara! Mm -hmm. ta lè lé ibo mo ti mọ̀ ẹ́ rí ta ni mọ́mí ẹ̀ wọ́n ló ṣe embarrass mi báyìí madam madam madam madam madam ẹ má bínú madam ẹ má bínú I told you I'm not getting I am losing my mind. I am losing my sanity. my darling Tara Oluwa. <laughs> Good afternoon. How are you? I'm very fine. O are you, therapist Debbie? Yes, ma'am. Ẹ̀lẹ́ báwo la rẹ̀ ń sìn? Àǹtí, I'm not fine at all. Everybody kàn wò mí pé mo It keeps getting worse every day. How? ti pẹ́ lẹ́nu tẹ́rápì yìí náà ó ti yẹ kó ti máa o ṣé kò kí n ṣe pé o kì í lo oògùn ẹ̀ dáadáa. I use it every day. I use my medications every day. Hmm. So, when last did you use it? This morning. This morning? Yes. Are you sure? Very sure. Okay, Maori. Hmm? You're going to be very fine, right? Go and see. Èmi náà so tún bóyá máa look into it, right? right But don't worry, má ro kankan. You'll be just fine. Okay? Thank you, Mom. Alright, my love. Yeah, Lori, doctor. Come on, office. Right. The world is looking empty. And I am so blank in my head. Cause no one thinks the way I think. so daddy, mo feel pé Tìàrà Olúwa ní ìdènà tó máa súnmọ́ gan. Tó jẹ́ pé àwọn nǹkan tó wà lọ́kàn ẹ̀ á lè máa pọ̀ ẹ̀ kó má lọ ṣe rẹ̀ mm, Daddy, mi ò wá mọ̀ bóyá ẹ lè permit mi kí n jẹ́ nìyẹn kí n súnmọ́ dáadáa kí n monitor. Jẹ́tí ọ̀ṣẹ́ yorùbá ní ká pẹ mọ́ nínú oko lá ká sì í nínú oko làṣà òkú ẹ mọ́lẹ̀ mọ́ gbà lọ oh understand. kò yé mi sá. ìtumọ̀ tí mò ń sọ ni pé ibi tá a fẹ́ gbin obì sí obì ti wù bẹ́ẹ̀ ó mọ̀ yẹn náà. <laughs> ìyẹn yé mi ìyẹn yé mi. oore ló ṣe fún mi the most important thing in life is happiness nígbà tí inú èèyàn bá ti dùn ìgbà yẹn ni gbogbo nǹkan máa lọ déédéé tó bá jẹ́ pé kó wà pẹ̀lú ẹ̀ kó súnmọ́ ló máa múnú ẹ̀ dùn tínú ẹ̀ báyìí ti dùn inú tèmi náà máa dùn mo fọwọ́ sí i ah, ilé nílé ẹ̀ you are free to be here twenty four hours mo wà nílé o mi ò sí nílé o you have an unhindered access to my house ah, ṣètùbọ́ ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ó wà ní bedroom lọ́ba ah, <laughs> ṣé o ti mọ bẹ́ẹ̀ ṣé o ti mọ bẹ́ẹ̀. mo mọ bẹ́ẹ̀ sá. <laughs> o ti ń dọ́gbọ́n wá kó o tó gba permission ó ti wá bedroom ọmọ kí wọ́n fẹ́ ṣe ètìjọ́ màtíọ̀ hmm, eré orí igi hmm, orí ta fi ṣe wé ìyàwó méjì mo fẹ́ mi ò má dì mo fẹ́ ìyàwó méjì ṣàṣẹ jẹ́jẹ́. okay. So, Tiara, how are you feeling today? doctor, I'm not feeling good. Like, it just seems like I'm going crazy every day. Okay. Ẹ eh, ní believe pé mo rí mọ́mì two days ago. But ìgbà tí to máa fọ́n kan ẹni yẹn, ẹlòmíì Like, I know who I saw. Momsi mi ni mo rí. I saw her. Calm down. It's okay. It's okay. Let's begin your session. I'll, I'd like you to feel relaxed. Now, sit well. Relax your back. Now, I want you to count from 50 to zero in your mind. You see, I want you to feel the loud silence, the breeze that comes with it. At this point, don't think of any other thing. myself and my mommy running. gbé mo dáràn gbé mo dáràn o kí ni mo ṣe fún ọmọbìnrin ni mo ṣe fún ọmọbìnrin àti látọkọ bá ti fẹ́ wọlé ní mo fà á mọ́ra ni mo mú bí mi ni èmi ìrú ìrìnàjò owó lọkọ wa wà ní ìgbà yìí o mi ìrú bí o láti látọkọ ti fẹ́ wọlé o kí ló máa wọ kí ló tó fi ní kó wá pa mí kí ni mo ṣe fún tó tún ní kó wá pa ọmọ mi ọkọ ah, mi dẹ̀ ní léyìí ọlọ́run kí ni mo fẹ́ ṣe o ah, kí ni mo ṣe o Tiara ah, Tiara wake up my darling eh, you are nothing nothing we going somewhere now okay ẹ eh, à ń jáde à ń lọ bí kan ni mo ń bọ̀ mo ń mo ń à ń lọ bí kan you have to change your cloth now. Put on these clothes. Oh, madam. Madam. Madam. Put on these clothes. Oya ya waist. Ah, madam, mo ti ṣe gbèsè. Kí ni mo ṣe fún ọmọ mi yìí? Olóhùn. Ah, but you go before it's before. We have to leave this place. We have to leave this place. Oh mo gbé mo dáná naka nomano Singana hayalui nikana manaweana sinawa anushemi bikuseni talipinu tomo ẹ̀yin nìgì tó yẹ kó gbé nírò ṣùgbọ́n kìkìdá ẹ̀gúnlẹ̀ jẹ́ fẹ́ wá lójú ṣùgbọ́n tálẹ̀ fi sẹ́nu. àṣọ nílé kejì òfojú ìrìnwó ni. Why are they running? mo rí àwọn ọmọkùnrin kan tí wọ́n sáré tẹ̀lé wọn lẹ́yìn. They are being chased. Okay. So, Tiara, carefully look at the environment. Could have fún every detail nǹkan tó bá ń I see blood. I see blood. Okay, okay. Uh, My mom is dead. I, see I'm blood. At the count of three. I see blood. It's okay. It's okay. I'm with you. I'm with you. It's okay. It's okay. It's okay. It's okay. It's okay. It's okay. You're fine. You're with me. You're with me. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. ṣorí ń wípé improvement ti wà o you went deeper ó rí ju bó ṣe máa rí tẹ́lẹ̀ lọ. Doctor, did you just say improvement? Yeah. I didn't see any improvement. Same thing tí mo máa ń rí tẹ́lẹ̀ náà ni mo rí. Same thing, Kalori. Oh, no. Because you were almost having an attack. It's not same thing, but calm down. Hmm? And I want you to promise me. Gbogbo medications there, kó máa lò wọ́n bó ṣe yẹ kó lò. Ṣètìgbọ́, má miss wọn. Hmm? Ṣọdẹ má bá àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣeré. I don't want you to isolate yourself. You need to mingle with people, ṣeré, báwọn ọ̀rẹ́ jáde, àwọn tó ti mọ̀ tipẹ́, àwọn tó mọ̀ people you can trust bámọ̀ ṣeré ṣòtúbọ̀ because isolating yourself you only make things worse it doesn't help ṣòtúbọ̀. bẹ̀rẹ̀ you're doing well you're strong you're strong. Hi guys. Hello. Um, ẹ ṣé ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́ wá mi wá lálẹ́. Um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé dájú ò sí nílé step mọ̀mí náà dẹ̀ ti jáde so mo dẹ̀ feel pé since tó jẹ́ mi nìkan mo wà ah ní ìdàtí lọ club ká ṣe fàájì so right now we are going to go into the dancing floor okay let me say ẹ jẹ́ ṣe karaoke so ta ló lè connect. Ah. aunty Fiyin ẹ̀yin ẹ wọ kitchen ẹ bá wa drink ó ti yé yín tẹ bá ti padà ní kẹ wá join wa. ó yàtọ̀ ló fẹ́ connect ni ṣé bí wọ́n mọrin kọ nà. kọrin fún wa. ok náà mẹ́rin. kò sí wàhálà sí ìtọ́hún ti mọrin kọ káwọn ẹni tó máa lòlù sínú kù. Ah, ah, ah, irọ́ o ìlú báwo ẹ máa sọ gbogbo ẹ̀ di local thing but you actually know pé mo mọ̀ ń pa music producing na and i have some bad beat here ma play so you will sing yeah. Auntie. okay. over to you. Over okay. To you. okay oya kì í call love song are you guys okay with it. Mm, anyone. okay. okay. let's go. okay. oh love me. oní tèmi. wo tó tó jàre ah. a ní ká catch phone ká joke. ká ní good time ń kọ me. ta ló break àtẹ ẹ wò bóyá ká play orin ká jó àbí kí lẹ fihàn. i think that one is better mo máa need láti play báyìí. why you dey underrate the boy my lady put trigger yìnbọn toro mi one bullet to you go know say i'm a kọ́kọ́rọ́ chill mi má lọ máa tẹ̀lé àwọn tó máa rún ẹ mọ́ kan náà ọ̀rà ọ̀rà ó jẹ́ jẹ́ jẹ́ jẹ́ wọ́n ní lágbájá ló ń fẹ́ bọ̀dá ẹ ló ń dòye akọ́nikọ́ni love ṣe pé mi yé àmọ́ pé mo rògbò bèrè lọ́wọ́ fresh out jí máa sùn àtòrò ni mo ti jí no sleep ó ní ó di dandan tó láàsì tó fi láyà ní ti kíláàsì. bèrè lọ́wọ́ fresh out jí máa sùn àtòrò ni mo ti jí no sleep ó ní ó di dandan tó láàsì tó fi láyà ní ti kíláàsì. wonder wonder wonder o oh, ayi she do me wonder o oh, ayi i no fit live for another man o.

ṣùgbọ́n kìkìdá ẹ̀gúnlẹ̀ jẹ́ ẹni ló yẹ kó fẹ́ wá lójú ṣùgbọ́n talẹ̀ bí sẹ́yìn. èmi kọ́ mọ́ mi I did not kill you. àṣọmílẹ̀ kejì ojú eré orí you killed me you killed me I said wọ́n ló pa mí kọ́ èmi kọ́ ló pa yẹn. I love you, Lord. I love Kill yourself. No! No! No! No! No! Kí lọ́jọ́ lọ takò lè fi ọjọ́. Mami, mami. Mami, mami. Mami. Shut up. Mami. Daddy, daddy. Daddy mi ni. mọ́mí wọ́n sọ pé àwọn fẹ́ pa mí. báwo bẹ báwo bẹ. sísè ṣe wọ́n sọ pé. yàrá fara balẹ̀ ok mo ti kọ́ fà mo ti kọ́ fà kò sọ tó lè pẹ́ òbí fò òbí kò sọ tó wà pa yẹn kò sọ tó lè pẹ́ pẹ́ kọ́. báwo bẹ báwo bẹ báwo bẹ báwo bẹ. ọ̀rẹ́ mi kò sọ wọ́n farabalẹ̀ farabalẹ̀ sórí ọkọ̀ àbúrò assumption ni kò sí ọ̀rẹ́ òdì ààrẹ òbí òfin báyọ̀ ok ok ok ok jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí ráàdì dídé dídé kọ́ńtíṣọ̀ rẹ̀ yíyọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ dídé dídé báwo rí dídé ọ̀rẹ́ báyìí straight dídé ọ̀rẹ́ máwọ̀ yìí máwọ̀ yìí máwọ̀ yìí máwọ̀ yìí máwọ̀ yìí máwọ̀ yìí. kí ló yẹ tó ṣe pẹ́. màkàn bá ọmọdé yẹn sọ̀rọ̀ mi. ìwà ti fi yín hmm. ṣé kò sí. <sighs> Not really. It's just I'm feeling funny about that girl. Like I don't trust her. You don't trust her? Ṣó ti rude ni? Cause mi lè imagine reason tó jẹ́ pé o trust her. Mo kò tó ṣẹlẹ̀. Mm-hmm. Ṣé mi fẹ́ wọ kitchen lẹ́ẹ̀kan yẹn? Mm-hmm. Tó rí mi, she was shocked. In fact, níṣe ló ń gbọ̀n. But I don't know, there's just something about her that I don't trust. I don't know, I don't trust her. <laughs> um, Finny has been staying with us for as long as I can remember. She's not capable of doing anything to her. Nah. <sighs> No. Okay. So that's so bad. So, can you miss while I wasn't here? <laughs> you will not believe that I had one of my crises again and this time girls me they came for girls night and everything just went blurry and boom that was the last thing I could remember like oh I wanted this from me ojú tì mí gan àrùn tó ń I don't know what I am so cursed like ah mi ì wẹ́n tí mo ṣe ká ní mo mẹ́ tí mo ṣe Don't say that. You are not cursed. Mm. The Tiara I know is an amazing woman. Ben, kí ló wá ṣe mí? Kí me. I'm, I'm very sure that bóyá ìwọ náà máa fi mí sílẹ̀ ó máa You just say all this to console me. inú crisis náà ló wà tí mo fi meet ẹ mo dẹ̀ mọ̀ pé ọlọ́run tó dá ẹ ó mọ nǹkan tó ń ṣe kò lè gbé nǹkan tó ju tẹ̀ lọ fún ẹ and this is just challenges it will pass kò yẹ all I just want you to do is just see me as a shoulder you can cry on I will never leave. No one sees what I see. Ooh, eh, eh. I'm losing my sanity, losing my sanity, losing my mind. Losing losing my mind, I'm losing my sanity. The world is crumbling. I'm losing my I'm sanity, losing my sanity, losing my mind, losing my mind. I'm losing my I'm sanity, losing so, my sanity. The world is crumbling. What can you see? I see my mommy holding on tight to me. Okay. Check the environment. What exactly can you see? We keep running. Okay. We stop now. Oh I don't know if you can let us out. Madame, we have to This place is not working for us. We have to run now. Oh, wo ọmọ orí bẹ́ẹ̀ di ẹni ọmọ nípa ọmọ nípa jẹ níta ọmọ nípa jẹ níta ọmọ nípa jẹ níta. manaoyana zinaoa anushemi ni kò sẹ́ni tá a yẹ kó bẹ́ẹ̀ni lò. Má yìí di kúṣà. Ṣùgbọ́n kìkì. Movement No wọ́n yẹ fún mi. Action action tọ́mọ fún mi jọ. Kó fẹ́ wá lójú. I killed my mommy. You pushed her? I pushed her to a moving car. Go on, go on. I killed her. Don't stop. I killed her. I'm going to wake you now. at the count of three. It's okay. It's okay. Sórí gbogbo nǹkan tó rí yẹn, àwọn nǹkan tó ṣe. Wọ́n pé mo sọ fún ẹ pé ṣé ẹ̀mí ẹ lè gbé tó bá rí nǹkan tó ṣe. But don't feel too guilty about that for real ìwọ ló pa mọ́ mi but it's okay it's okay it's okay o ti gbọ́ ìwọ ló pa mọ́ mi. Hmm? Ìwọ ló pa mọ́ it's okay. How is that even possible? I cannot give baby yourself. <laughs> Now sit up, sit up, sit up, sit up, sit up, sit up. It's okay. It's okay. It's okay. It's okay. It's okay. It's okay. Let me this five here. Ah, Tiara, ó tún padà ni. Ah, shall I ṣálákọrí ọmọ yín tó ti débílẹ̀ ni. And here comes my sweetie pie. Mwah. Good to see you. You too. So I'm for abandon. You too. So, what's good? Yeah, everything is good and things are going according to plan. How far are you away? Um, and here comes so ó mọ̀ pé o kàn wá lásán tó bá ti wá báyìí wà bá mi ṣeré ni. ó ti mọ ẹ lára ó ti mo ti jẹ́ kó dùn mọ́ ẹ ó ti mọ ẹ lára. ká ló máa níwèé tí ò ní dùn mọ́. ọ̀rọ̀ ọmọ ni mo ń bí nǹkan mi ló sọ. fọwọ́ mọ́lẹ̀ o jẹ́ kó máa ṣe eré tiẹ̀ lọ káwá dẹ̀ máa béèrè àníyàn tiwa lọ. ṣé ká lo couch ni àbí kí n gbé lọ sí usual place. ìwọ̀n ti couch ṣé ah, <laughs> o rí kí mo ti advance ju ká o ti yé mi ó ti yé mi rárá mi. nǹkan in fact èmi kò sọ pa ah, nígbà tí diola sọ múnà bí ìyá kẹ́mi ṣe máa ń ṣe tiẹ̀ nìyẹn. ìyá kẹ́mi ṣì ń wẹ̀ náà. ṣó lè change èmi ti sọ fún trendy pé èmi àti ìyá kẹ́mi lè ṣe mọ́ láyé láyé. <laughs> Kill yourself. Kill yourself! I came oh, Èmi sọ fún Diola Kiko. Ah, ẹ ká sọ̀rọ̀. Hello. I want you to kill yourself. Ah, ohun tí a kọ̀ mọ́ gbọ́n yẹn. Kí ló ṣe? Ẹ bá gbà me ẹ̀yà wo la mọ̀ràn bí ní Ọ̀yọ́. Ṣọ̀ṣẹ̀ ń wá bí ní oṣẹ̀ ń gbọ́rú ẹ̀ ni èwo ni kí ló ṣe ṣé o mọ tó ṣe. Tara Tara what's wrong. ẹ̀dùn kí n tèmi ṣé mi mo gbọ́ bí mo ṣe sọ̀rọ̀ pátí eléyìí ó máa yàtọ̀ ó máa yàtọ̀ gidi ni wọ́n gbọ́dọ̀ dá wa mọ́ bẹ́ẹ̀. mo trust ẹ ọ̀rẹ́ mi. wọ́n gbọ́dọ̀ rí wa pa wọlé adé. Tara Tara fuck what is this. Christian. bẹ́ẹ̀ni tábà fẹ́ lọ jó lásán ó gbọ́dọ̀ mú. oh my god why now òun kí ló ṣe máa lọ mú nǹkan. mọ́mí mọ́mí mọ́mí Tiara ni o Tiara ni mo kàn bá tó ń bleed ní yàrá ni a ní láti gbé lọ sọ́spítù mà. èyí wọn ti padà para ẹ èyí ọlọ́run. Ah, mọ́mí kí lè ń sọkún tí ì kú náà ẹ jẹ́ ká gbé lọ gbogbo ọkùnrin yóò máa ń gbọ́ràn wọ́n sọ fún ẹ pé èyí tó ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu yìí ó ti kú tọ̀ rẹ̀ di òun sọ pé kò tí kò kàgbé lọ sọ́sì jọ sọ fún mi ṣó fẹ́ jí ni tó bá kú ni. ìkànnìyàn ìkànnìyàn ọlọ́run mọ́mí ẹ̀ tẹ̀lé mi o ó máa lẹ́yìn o. ibi ló gbọ́kàn wá kan èrò rere kan kò sí lọ́kàn wá ṣùgbọ́n tí mo mọ ẹ lọ ó yẹ kó fàdá rẹ̀ wò kó wò bó ti rí náà. poison tó mu yẹn kò tí ì affect ẹ kó tó di pé ẹ̀rọ ọ̀ṣẹ́ wá síbi but Tiara kí ni nǹkan tó rò tó fi lọ mu poison torí mi ò gẹ̀ bẹ́ẹ̀. ẹ bá mi sọ fún dókítà ẹ bá mi sọ fún mi. ẹ ah, rọra sà ẹ káàbọ̀ sá ẹ má bínú sá ẹ jọ ṣọ́wọ́n màdàmú ti pè yín. màdàmú o. ẹ màdàmú nítorí ìgbà tí mo ń bọ̀ láti ibi tí mo ti lọ ra nǹkan òun ni mo pàdé àǹtí tí ara lọ́nà tí ọ̀rẹ́ wọn gbàgbà yẹn gbé wọn jáde pẹ̀lú ẹ̀jẹ̀ lẹ́nu. ẹ̀jẹ̀ lẹ́nu ti ara mi ọ̀rẹ́ ìgbàgbàrà ọ̀rẹ́ ìwo nìyẹn. ọ̀rẹ́ wọn ọkùnrin yẹn. jẹ́tì ẹ̀jẹ̀ lẹ́nu ẹni bó ló wà lọ. wọn náà ti gbé wọn lọ sí ọsibítù. Okay, you can go. You can go. Ǹjúgbọ́ sà, ẹ tètè pè wọ́n. Tiara, Tiara, Tiara, irú wàhálà wo lọmọ ìkó ló ń kó rẹ̀ sí tó tẹ̀ tó ń kó mi náà sí báyìí? Ẹ́ kí ló tún fa ẹ̀jẹ̀ lẹ́nu báyìí? Ó dáa pé fóònù yẹn ń dún. Ah, oh, dáàdì náà ni. Okay, àdá. Hello, Daddy. Hello, Jọ́tì.

Okay, bá ń gbé fún dókítà. hold on sir hold on sir. oh dadi fẹ́ bá mi sọ̀rọ̀. ẹ ẹ hello sir. ẹ no sir dókítà Báyọ̀ ni sir. ṣẹwa ok ẹ Kilo kí ló ṣọmọ mi condition bye? Eh, she's okay now medically she's okay now Moti, I'm going to be bóyá kí discharge ẹ̀ lẹ́ni sọ́la ni kó my lossy, sílé sà. ó ti okay ó ti wá okay. mo ti wá okay. kó ti ara ló ń sọ̀rọ̀ pé òun ò tí wà òkè òun ò lọlé òun ò lọlé. ẹ ohun ẹ ní but you ti wà òkè sá. ẹ má dà mí lórí irú ẹ̀yin ló ti wà òkè òun ló wà òkè. maybe ó sì fẹ́ take some rest ní bíbá ẹni sá ò mọ̀ sá mi ò mọ̀. Ah. ẹ ẹ ẹ sá. all right ẹ wo ìgbà tó bá o. anytime tó bá ti tẹ̀ lọ́rùn yẹn má wọrí ẹ bá mi pé fóònù fún màmá ẹ. ok kí n gbé ok sir. hello daddy. ẹ wọ́n sáré bọ́ta nísìnyìí ẹ jẹ́ kí n gbé fóònù bá wọn sà. ẹ ọ̀tàn. bọ̀ tí ara kí ló dé tó sọ pé ó ti wà òkè ó ti wà òkè náà. báwo ni ẹ kí ló tí mò ń pe fóònù tiẹ̀ tó gbé ìwọlé kí n máa bá sọ ọ̀rọ̀ tí mò ń bá àwọn sọ yìí náà o lọ sọ́dọ̀ dentist ok kí ni wọ́n á pe condition yẹn báyìí wo ọmọ ẹ lòun ò tí ì wálé o ó lára òun ò yá dókítà dẹ̀ lára ti yá ẹ ẹ jẹ́ kó tó máa kópa owó ló máa jẹ jẹ́ kó wà lórí bẹ́ẹ̀dì ìgbà tó bá tẹ́ lọ́rùn kó máa bọ̀ nílé ẹ̀wọ́ máa bọ̀ máa bọ̀ tó bá dé àmà àṣeyọjú yòókù. I've been thinking and so bothered. I've been searching through ah! my mind if I may say. Ẹni tí ó bí ikọ̀ wọn ló máa pa iṣẹ́ mi mi gan fún àwọn tó máa kàn báyìí. ti ara kí ló ṣẹlẹ̀ ariwo ẹni mò ń gbọ́ ni mo fi ń bọ̀ kí ló ṣẹlẹ̀. I want to leave this place. bọ̀ kò tí ì ju three hours lọ tó sọ pé ò lọ ilé kí ló tún ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. I want okay calm down. Eh? tẹ̀rán ni I want to go home. I want to go home. Never knew this is what life is all about. Would star ever shine? Cause darkness is everywhere. Yeah, I am losing my mind. I am losing my sanity. Cause I don't think no one knows what I'm passing through. Who is gonna come to my rescue? oh, come on. Yeah. Who is gonna come to my rescue? Tara, come in. gonna come to my rescue. I don't want to come to this house. I'm always scared when I'm here. Tí bá ti wá nínú ilé ẹ̀yà mi máa ń já. Ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù. This is your house. No, don't stay here. There's nothing scary here now. You don't understand. Come, come, come, come, come, come, come now ẹ eh, ọmọ kan tó ṣẹlẹ̀ o ní láti rest ṣùgbọ́n you need to rest tó bá ti rest máa wà okay ní house even mi gan want to be yín i'm comfortable here there's nothing here. You told you to take me to your house. No, it's okay, it's okay. It's okay. The room rain, you need to rest in the air comfort. Let me put you into bed. Comfort. Mm come. Mm? We will sing kankan now. Ṣé bí mo wà I'm not going to leave. I'll stay here with you. Mo máa dúró tiẹ̀ ní jókòó jókòó. Just lay down, lay down. Lay down. Lay down, Tara, lay down. It's okay, it's okay. I've been thinking okay. and so for that. I've been searching through my mind. It's okay, just lay down. I'm not going, I'm here ní ìlọ́bì kankan mo wà pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n, just lay down, lay down. Ẹ̀rẹ́ I'm here. O ní láti rest mi ṣùgbọ́n kò sí nǹkan kan there's nothing here there's nothing here kò sí nǹkan kan. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Would Should I sing you a song? Mm-hmm. Should I sing you a lullaby? It's okay. I am losing my sanity. Ìkúnlẹ̀ abiyamọ àti táyà madamu ah, madamu ah, ẹ̀rẹ̀ ìjọba yọ̀lọ́ ah, àti táyà àti táyà madamu madamu ẹ̀rẹ̀ ìjọ ẹ̀jọ̀ ẹ̀ bá ń súnmọ́ wọn. táyọ̀ máa ṣe é kí n súnmọ́ kó bẹ́ẹ̀ lù ó yà mí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bó o lè súnmọ́. ọba ọkẹ súnmọ́ ọjọ́ àti tí ìkúnlẹ̀ abiyamọ. àti dára àti dára ẹ mú màdà àwọn ìkúnlẹ̀ padà mú ẹ̀dẹ̀ jọ torí ọlọ́run. àti dára ìkúnlẹ̀ abiyamọ. ẹ jọba ló ṣe ń ṣe yín ẹ ti ẹ wojú rẹ bá mi sọ̀rọ̀. Ah, ẹ É wọlé sá o ẹ má wọlé sá. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. àtàrà ni ẹ̀fọ́ yẹn ṣe látàrọ nìyẹn wọn. kí ló ṣe. wọn kò ń forí gbógiri káàkiri látàrọ wọn ṣe wọn ràn wọn káàkiri inú ilé ni. ọmọ tèmi ń ṣe wọn lọ́wọ́ náà. ẹ má bínú sá. ṣo gbádùn sá. ẹ má bínú sá. ẹ má bínú. ẹ bọ̀ kí ló tó tó kò báyìí ṣé bá bí amọ̀ ni ẹ ọmọ ṣe báyìí ò lè jókòó ṣé kò yẹ kó súnmọ́ kó dì mú ni. kí n di ọmọ mú kó wá bù mí jẹ. ẹ ṣé kó bù mí jẹ ni lọ́rọ̀ kan ṣá ọmọ mi ti yá wèrè. èmi ò sọ bẹ́ẹ̀ o àmọ́ ìwọ náà lọ gbé bí wọ́n lo bí ọgbẹ́ náà. Ah, dókítà ṣé ìbínú pé ó pẹ́ kí n tó yọjú sí yín. it's okay ẹ ṣe um, báwo lára ti ara ìlú wa. Ah, nothing more than the usual. ó pẹ̀lú ìdí tí mo fi sọ pé carry me. I don't know. I, I just feel something is not right. Ah, but doctor, sorry to interrupt you. Ẹ jọ̀ọ́, ta ni man tí stepmother tí a ń bá sọ̀rọ̀ lọ́jọ́ yẹn? His name is Dr. Madeshola. He's Tiara's um, therapist. Okay. Mo ti notice pé. Be àwọn nǹkan kan ṣẹlẹ̀ láàrin òun àti stepmother ti ara olúwa mo ti try láti béèrè ìfimúfínlẹ̀ bóyá ó ní section pẹ̀lú doctor ni but obviously no now mo mọ̀ pé something is going on between them nǹkan tó ń go on is what I don't know. Mm-hmm. Sherry èmi ni family doctor àwọn ti ara tipẹ́tipẹ́ so I know ti ara olúwa very well I am not sure she is in a safe hands. Hey, doctor, kí lẹ fẹ́ kí mi ṣe? I'm ready to do anything. I care for her. Kí lẹ fẹ́ ṣe? Okay. You're going to have to do me a favor. Yeah, anything. The favor is, please, keep an eye on Charolua and the stepmom. Nǹkan tó ń jẹ, nǹkan tó ń mu, bó ṣe ń wọlé, bó ṣe ń jáde, bó ṣe ń sùn, gbogbo nǹkan tó ń ṣe, ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣọ́ movement wọn, especially the stepmom. Èmi bíbáyìí màá máa ṣọ́ Dr. Madeṣọlá títí títí títí tá a máa fi rí nǹkan tó ń tó ń tó wà èdè. that's very good èmi gan mo ti practically sọ bẹ́ẹ̀ mi so i'll i'll keep an eye on things i have some suspicion about inú ilé some some things just doesn't add up but you know i haven't gotten my hands on it yet so but i'll keep my i'll keep my eyes open and màá dé màá màá show wọn. That's fine. Thank you so much for your understanding. Ah, doctor, ẹ má dúpẹ́ lọ́wọ́ mi o. Thank you. Olúwa ló lọ́pẹ́. And thanks for coming as well. Ah, my pleasure. As long as ọmọ yìí kan rẹ̀ tẹ̀ ìyá, kó okay. Don't worry, she's going to be fine. Thank you so much, Doc. You're welcome. Ah, thank you. Okay, ẹ ṣé gan All right. Yeah. I'll be no ọbẹ̀ ọbẹ̀ bàbá bọ́ọ̀lù. Oba Oba. Aoba Be Oba. <laughs> Say it again. Say it again. Make it faster. Make it smooth. Okay, let me. Obe Bo Oba. Obo Oba. Aoba Be Oba. It's not faster, no. Oh, Baba Bo Oba. Obo Oba Aoba Be Oba. Okay, okay. good. You got it but n ta máa ń sọ fẹ́yìn mọ̀ ní. ẹ ti pa àṣà wa rẹ ẹ ń sọ èdè wa mọ english ní gbogbo english vocabulary english ni. don't worry ok ṣebí ìwọ gbọ́ yorùbá dáadáa bí ó yá mo fẹ́ sọ yọ kọ́ńsìn. Oko bata baba bàbá Fálétí ó fọ́ bàbá Fálétí létí. ó kó bàtà bàbá Fálétí ó fọ́ bàbá hmm. what's that. it's because i know you for n <laughs> tó strong n tó le gan-an. ọ̀gbẹ́dẹ oh, ṣé ìwọ ò mọ̀ pé n tó lùkọ́ bá mọ̀ ló ń kọ́ ẹ̀kẹ́kọ̀ọ́. Hmm. Ah, inú mi dùn gan lẹ́nu ó ti pẹ́ tí mo ti rẹ́rìn délẹ̀ délẹ̀ délẹ̀ ah, jẹ́ ti olúwa. Thank you very much. Ah, don't mention it. That's why I'm here, to make you happy. Hmm. Thank you. <laughs> oh, I'm sorry. Mo ti gbàgbé láti lo mi látàrí. Oh, ti lo Eh, can you help me take it from that drawer? Níbo ló wà? drawer mi. The drawer bi? Yes. Ah. Oh. Ó ti jábọ́ ṣá. no no no no no o lè lónà ó ti dànù. why now. ó ti wà contaminated kò ní ṣiṣẹ́. ah owó tí dáàdì fi ń ra ó pọ̀ gan-an. ọlọ́run máa bless dáàdì wọ́n máa ra mí eléyìí ti bàjẹ́. Ah, kí n máa mi báyìí. It's okay. Ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀. Did you know that <clears throat> our body is 80% water? All you need is water. Ṣé tó bá mú mi báyìí? ó replenish body I got you. What? Um, replay. Uh, that, what, replenish? Replay, yeah. Kini ni Yorùbá ẹ̀? Ṣé bí ọmọ Yorùbá Oh Ó tell me. <laughs> Má gbà mí náà. <laughs> I got you. ah. Hi, girls. What's on Tiara báwo ah. Moi. Gbemi. Ṣé báyìí girls ni mò ń kí náà? What's going on? Tiara Castle. Ah. ah. Moi, kí ló ń ṣẹlẹ̀ náà? Kí ló girls Anyways, um, there's a new movie at the cinema, so mo fi pé ká lọ Are you girls in? Wo, ò ní bínú èmi àti Fisai afẹ́ lọ sọ́dọ̀ ọmọ mi and mi dẹ̀ ní fẹ́ pẹ́ débẹ̀ so má bínú ṣùgbọ́n. Ah, Moyin wọn kọ kí ló ń ṣẹyìn girls yìí náà ẹ eh, ìwọ Moyin ìwọ party rocker let's go now. wo Tiara jẹ́ kí n sọ òótọ́ ọbẹ̀ fún ẹ òun dojú tì wá láàrin àdúgbò you know how you embarrassed us the last time we went out. Ha. we can't continue this way now babes. ó yá kó lọ wá solution sí nǹkan tó ń ṣe ẹ́. bẹ́ẹ̀ tán ọ̀rẹ́ mi you know how much we all love you bọ́ àlè torí pé èèyàn mú ẹkún sun ká wá máa ròkú kọjá wájú ilé ẹ̀ as for me mi ò lè ṣe ọ̀rẹ́ ẹ̀ mọ́ mi ò kì í ṣe ọ̀rẹ́ wèrè mẹ́rin lọ wá solution sí nǹkan tó ń ṣe ẹ́. girls ọ̀rọ̀ ìtọ́sọ sí ti ara yìí ti pọ̀ jù o especially ọmọ ọmọ yìí tó yẹ pé àtẹnfc ni. whatever at least ẹ̀fẹ̀ máa yẹ kó wọlé nínú òjò yẹ òun ló ń bínú lọ òjò máa pa. wọlé síbo ó pẹ́ òjò bá ṣan kó ṣan gbogbo wíìgì àtàṣọrun ìdànù what's my own ọwọ́ epo dẹ̀ lọ̀rọ̀ yín girls yìí hey don't even go there why you no follow her you come dey chook mouth for my matter abeg make everybody dey in lane for dis house o oh. i no wan wahala o. Oh, má bínú ṣé ká ṣùgbọ́n lọ́nà ìjàmbá máa wọlé. wo abeg una don spoil my mood mo enter i no dey go again no time. ṣùgbọ́n àwọn ọmọ ẹni wọ́n madam kí ló ṣe yín why are you crying uh, it's obvious you're crying what happened. my friend didn't want to be my friend anymore. kí ló jọ fà tó tó yẹn. bí mo lọ sílé wọn kí lọ invite wọn fún sinimá ni mo ṣàyẹ̀ pé mo ṣe wọlé agídí ni gbogbo wọn fi dá mi lóhùn wọn láwọn fẹ́ ṣọ̀rẹ́ wèrè wọn wípé mo dójú tẹ wọn kiri. ó mà dọ́rọ̀ ṣọlẹ̀ má sunkún mọ́ má sunkún mọ́ you know it's not the end of the world tá man náà bẹ sure mọ́ so what so don't cry ṣùgbọ́n don't cry ṣé bí mo ṣe máa máa pọ̀ sínú àti máa live life mi lẹ́lẹ̀. just masun masun fún they still your friends o wọn kàn ní láti understand the situation of things they will come around and besides i'm your friend and i'm still here right mi ò anywhere now so isn't that good enough come here come here come here don't cry don't cry don't cry. Don't cry. Mm. Mm. It's okay, right? All right. So then Lobe run bath water, so you can shower and relax. Have you eaten? Yeah, so you have to eat something. Right? When you see me, be happy. So let me do that, right? Maso okay? You're whimpering. All right, stop. We're good? Put it here. Promise? No more crying. Mm. All right, I'll be right back. Ah, Mr. Adams, ẹ ti wá yọjú sí mi látìgbà tá a ti sọ̀rọ̀ yẹn. Ṣé ẹ rí nǹkan any information fún mi rárá ni? N tó ṣẹlẹ̀ ní wípé mo bíìsì kan lẹ́nu jẹ́ mẹ́ta yìí. N tí ò jẹ́ kẹ́ gbúrò mi ni ẹ má bínú dọ́kítọ̀. It's okay, I understand gbogbo wa náà la bí ẹzẹ ọlọ́run a máa ṣàánú wa à níṣẹ́ lásán kọ́lọ́n fèrè síṣẹ́ wa. ẹ mọ̀ pé last time that discuss tí wọ́n pẹ́ ní pé kí n súnmọ́ family yẹn dáadáa kí n fojú fínlẹ̀ kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ ọjọ́ kan mo bá ń bọ̀ láti yàrá ti ara nǹkan bẹ̀rẹ̀ sí gbáwọn òun kan ni mo bá move closer bí mo ṣe rí i pé stepmother àti maid wọ́n ń sọ̀rọ̀ mo ṣàkíyèsí pé o kì í fún tí ara olúwa ní ìpè tí máa ń fún àgbẹ̀kọ̀ fẹsẹ̀ lójú ọ̀sẹ̀ yìí o kì í fún mi. mo ṣì máa ń fi sí i. mo ń fi sí i kí ló bá dé tí mi ìrí ìfẹ̀tẹ̀ lára tí ara lọ. Mm, mm. ọ̀dẹ̀ ló rò pé ó máa sọ̀rọ̀ ni wá jòlè tí máa gbọ́ orí ẹ̀ mọ́ ògiri àmìkẹ́ orí ẹ̀ mọ́ máa tu iná jáde ṣé kò ń ṣẹ́ṣà ṣé mi ló fẹ́ máa parọ́ fún. Eh, eh, madam mo ṣì máa ń fi sí i àmọ́ mi ò fẹ́ fi sí mọ́ mi ò fẹ́ fi sí mọ́. ìwò ṣe mọ́gbà tó ti ọ̀rẹ́ dìdá méje dídàjì. Ah! wo tí ọlọ́pàá bá máa mú ẹ báyìí máa fa ilé wọn lọ́wọ́ ni wọ́n á gbé ẹ lọ sí ilé ẹran ó mọ bẹ́ẹ̀ àbí ah! àbọ̀ mọ̀ tó ń pè bẹ́ẹ̀ ṣọmọ kirikiri ah! ilé ẹ̀ nìyẹn ibi tó máa lọ nìyẹn. mọ̀dàmú ẹ jọ̀ọ́ tó bá ti wá sọ fún mi pé ò ṣe mọ ibi tó ń lọ nìyẹn. ẹjọ ìwọ mi kàn ń débẹ̀ rí. ti bá padà change this stupid mind of yours. tèmi bá mi o madamu madamu mi ò ṣe mọ́ o mi ò ṣe mọ́ o. mo like decision to take yẹn láti má ṣe wẹ̀rẹ̀ bá ti mọ́ mi sọ mọ́. Eh, nǹkan tẹ́ ń sọ yé mi kò yé mi. ṣé o mọ kirikiri bẹ́ẹ̀ ni sà. ibi tó máa end sí nìyẹn. ìjọ ah, torí ọlọ́run. ó máa ń fi nǹkan kan sínú drink ti ara kí nìkan náà. Eh, ẹ wò níbi tọ́rọ̀ dé dúró yìí máa jẹ́wọ́. Eh, Madame, ló máa ń fún mi ní nǹkan pé kí n máa bù sínú juice àti tẹ ara èmi kọ́ o. kí ni nǹkan tó ní kò máa fi sí drink ẹ. wọ́n kàn máa ń fún mi lóògùn yẹn pé kí n máa bù sínú juice wọn bó bá ti fẹ́ mú mi. oògùn náà dà. kò sí lọ́wọ́ mi ọwọ́ màdàmú rò wá. ó dà pé o serious ó dà pé o fẹ́ fẹ́ wọn lùgbà. Ah, ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. oògùn náà dà madam ro máa ń fún mi pé kí n máa fi sí ọwọ́ madam ro oògùn yẹn wá. so báwo ni o ṣe lè bá mi gẹ̀ẹ́tì. kò sí bí mo ṣe lè gẹ̀ẹ́tì ẹ àmọ́ ṣé ẹ rí oògùn yẹn ṣé ẹ rí oògùn yẹn òun láti tára máa ń lò láràárọ̀ òun náà máa ń lò lójoojúmọ́. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ pa mí sílẹ̀ má pa mí síta o ẹ pa mí sílẹ̀ ìgbésẹ̀ tó ní iṣẹ́ ni mo ṣe o. kó mọ ọkọ tó máa ṣẹlẹ̀ ẹni tó ní kò ṣe yẹn má ṣe mọ́. Ah, mo ti gbọ́. tó o bá tún dán wò o máa bá rẹ níbi tí ò dáa ah, ẹ̀wọ̀n ni o. mo ti gbọ́. o ti gbọ́. mo ti gbọ́ sir. na get out get out. inú kitchen mi kọ́. o ti gbọ́ nǹkan tí mo bẹ́ẹ̀ sọ. mo ti gbọ́ sir. kó tó máa pè ibi tí a bá bà. ẹ̀wọ̀n rẹ o ẹ̀wọ̀n rẹ o. wọ́n á sọ fún un pé oògùn náà dà ó ní yẹn pé òun kò sí lọ́wọ́ òun pé madam ló máa ń fún òun each time tó ń bá fẹ́ fún tiara ní àǹtí tiara ní juice. Ah, irú oògùn wo nìyẹn. Ah, mo mo ṣáà fọ́ọ̀sẹ̀ fọ́ọ̀sẹ̀ ṣá wá sọ fún mi pé yẹn pé òtísẹ́mù oògùn náà ni tiara ń lò everyday mo bá dàbí ọgbọ́n mo lọ sí yàrá tiara mo ṣáà mú oògùn yẹn kí n mú wá bá yín bóyá ẹ mọ irú oògùn tó jẹ́. Hmm. ni tiẹ̀ ló ń fún lóògùn ni. I understand kìdí irógun wọn ni. Dr. Rogun. Ẹ wo Mr. Adams. I am not sure kò kí ń ṣe oògùn tí mo mọ̀ dáadáa bọ̀ kò ń ṣe big mo máa mú lọ sí lab nísìn wọ́n máa test ẹ̀ wọ́n máa sọ irú oògùn tó jẹ́ gangan fún wa so we know what they've been giving her like I told you èmi ni family doctor wọn mo mọ ti ara dáadáa mo dẹ̀ mọ woman yẹn tó bá jẹ́ pé ó ń fún lóògùn tó ń help ẹ ni kò yẹ kó máa kó máa ẹ ẹ so ẹ wo tíṣọ̀ bá ti pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́. doctor thank yes. you so much doctor ẹ jọ̀ọ́ ẹ pè mí tẹ́ bá ti mọ̀ ẹ jọ̀ọ́ you can trust me on that thank you so much you're welcome thank you. sir you so all right take care ẹ ṣe gbọ́. Um, so you girl said you wanted to see me. Hope there's no problem. Not at all. There's no problem. But uh, you don't seem like my bestie, Tara. What's going on? Did you just call me your friend? Ah, you can anybody you and kò sí nǹkan kan tó ṣe mí I am perfectly fine. Tiara, come on. You know we are your true friends, and that is the more reason why we are here. Eh? Oh, ni bínú sí wa ni. But obviously, we know something is wrong. Abi? Tiara, we love you and we're concerned about you. So that's why we're here. So anything tó bá ń ṣẹlẹ̀ ni kó sọ fún wa. Do you guys really care? Of course we yeah. do. Girls, my life is practically over. Like, Alima Soronsi we could be talking, and the next thing, everything will just be blurry. Ìgbà mi gan mo máa ń see me sí mi tó ti kú. By the time tí màmá fọ́ ọkùnrin yẹn báyìí, ẹlòmíì Yeah. It seems like i'm going crazy like i'm going hmm. nuts. ilé ìwà ga o but ní sùúrù ìgbà wo ni gbogbo ilé ìbẹ̀rẹ̀ then ṣó ti lọ hospital láti lọ complain because i'm confused. wọ́n ló tún sọ̀rọ̀ báyìí in fact mo ní láti máa lọ sí hospital fún àyẹ̀wò ọpọlọ. oh my god. so serious. since when has this been going on. well from what i heard from my dad ó ti ń ṣe mí láti kékeré bọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń pọ̀ ni. Oh, well, babe, I just want you to know that we'll always be here for you. So anything do I need? check on. Are you guys sure? Um, what I really need from you guys is your support. That is all I'm asking for. You don't need to bother yourself. We'll always be with you. Really? We love you, girl. I love you, Thank you. <laughs> Doctor, how are you? Well, I'm great, never been <laughs> better, but how are you doing? You don't need to answer me because you've been glowing. The question is, what is the secret? <laughs> Doctor Made, o dé pẹ̀lú Anyways, a dúpẹ́ lọ́wọ́ I'm doing great, Olúwaṣeyìn. And I must ask you again, báwo làwọn patient ẹ? má tún dáhùn torí gbogbo ẹ ló máa ń ní answer fún <laughs> I know your patients are doing great because you are a very effective and efficient doctor ó dá mi lójú pé pẹ́kípẹ́kí báyìí lára wọn dá. <laughs> Oh well, my job is to treat my patients. Mm, brilliant. Protect them from any diseases or sicknesses. Mm. Make sure they are good treats them with all my might without being biased. Mm. Mm. I wish I could say same about you. Ah. Irú oro pálapàla wo nìyẹn? Ṣé mi ló ń pa òwe mọ́ láti ẹ̀kan? Kí Anyways, how is my baby girl doing, Tiara Olúwa? Ha! She's fine. She's doing great. Are you sure? I said she's fine. I've been doing everything in my power as a doctor to, to, to make her feel okay. To the best of my knowledge, to the best of my ability. Hmm. Ẹ kú ṣẹ́. Ẹ kú ṣẹ́ ọpọlọ. Ẹ kú ṣẹ́ olúwa. Ẹ mhm. ẹ kúkú ṣe débi èrè. Ṣùgbọ́n rántí eh, eh. pé ẹni dámọ̀ ẹ̀yà kó fadá bẹ́ra rẹ̀ wò kó wò bó ti gbiná. kí ló dé tí Wahidi jọba lọ́kàn wá. kí ló dé tá a mi fi wá burúkú yangàn. ohun tí òjò aṣẹ́kù babalárò jinlẹ̀ tó péye sóhun tá a jẹ tí kò ní tán ayé yóò lé ayé yóò lé o àwọn ọmọ èèyàn látàdógún. àyàhóyà àyàhóyà hórébíyà. kò gbà ó yá ṣé bí wọ́n ló pa mí mo ní kò gbà lọ́wọ́ mi oh yes máa pa ẹ o máa pa ẹ o mo ní kò gbà ó yá kò gbà máa pa ẹ o máa pa ẹ o máa pa ẹ o. because of obìnrin ó dẹ̀ jeopardize life ẹ life ọmọlọ́mọ profession ẹ what is wrong with you kí ni problem ẹ. Eh? Kọ́mọláfẹ́ jọ torí Ọlọ́run pa mí sílẹ̀ má pa mí sílẹ̀. ẹ kí ni mo bá yẹ. you are a wicked person ẹ̀wọ̀n ló máa kú sí bó ṣe wà ẹ́ ẹjọ calm down mo sure people know more gravity nǹkan tó ṣe àbí. I know. Shuri, tí ọ̀rọ̀ yìí tó bá fi lè jáde kúrò níbi tá a revoke license ẹ̀ then you will serve a jail term Me ò mọ how long to máa take care o but ó máa ṣẹ̀wọ̀n ní ṣá ṣe Mr. Adams ẹ jọ̀ọ́ èmi ò bá bẹ̀yìn ipe ká fún ní ultimatum láti tọ́jú ọmọ yẹn gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. máa treat ẹ dókítà kìlẹ̀ rí treat kí ni kó lè pa tọ́ntọ́n kó lè pa yányán àbí mi ò gbà rárá tó bá wọn gbà ni mo máa fọ́nrọ̀ ẹ̀ aago náà. ah, ah mi come mi náà fẹ́ jọba mi bẹ́ẹ̀ bá mi. mr ah, adams. ah eh, where am I go. ah gbé ah yé. Yeah jẹ́ ti olúwa náà I really appreciate your love and the affections you've shown me over the years if you can still catch up with me that means ẹbí mi ṣe nìkan ṣe láyé nìyẹn.

you never reach that on you àgbàdúrà kò kú láàrin wa ọlọ́run wà pẹ̀lú ẹ̀ àánú wà pẹ̀lú ẹ̀ dáríjì wa. Doctor, Michelle, Tara, what's Sarah. wrong? Doctor, Sarah. Doctor, Doctor, Doctor. Wait, wait, wait pé ẹni dánmọ ẹyẹ lóró ó yẹ kó fàdá bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ òkò ó ti fi mọ́. ẹ ká ti How are you? Please, have yours. Ah, ah. Thank you. Jati. I can't, Daddy. When you go out, oh, mommy. Oh, I'm in the bedroom. Eh, please sit down. Sit down. Sit down. Sit down. Um, madam, madam ẹ dúró ẹ dúró ẹ má ì tí lọ bí kankan ṣẹgbọn ẹ dúró. excuse me kí ni rísì tó fi ń báyàwó sọ̀rọ̀ bẹ́ẹ̀. ah no dadi màá ṣàlàyé gbogbo ẹ nísìnyí sá um, àwọn kankan ti ń ṣẹlẹ̀ nínú ilé regarding Tiara Olúwa for the past few years and I would like to shed some light on it. ẹ̀rọ tó rẹ̀ ra mo sáré kù lọ́dọ̀ ọ̀gá mi ni ẹ̀ mo ti wà lọ́fíìsì nísìnyí ìnà ìwọ ló get mi dáadáa aló ogun tí mo fún ẹ tó ń fomi lò yẹn it's the same drug ní kò máa fi sí juice so that in case tó bá ṣagídí tí ò lo ètò yẹ kúrò náà lè á ṣàbá nínú juice then tó bá luckily for you tó bá lo méjèèjì tó lọ tó fomi lò tó dẹ̀ tó ń lò nínú juice ó lo overdose yẹn ó dẹ̀ mọ̀ pé ah, iṣẹ́ ẹ̀ máa ó máa máa dùn gan ni. so what you do is monitor it be good to her nǹkan tó lè jẹ́ kó lóògùn yẹn dáadáa nìyẹn tí wàá fi rí result ẹ̀ tí mi nílẹ̀ tí màá rówó tèmi gbà be good to her be nice pretend to be good for once. àwọn aṣọ báwo ni ti bí ṣé ká pàdé lé nínú ṣe má ṣe báyìí náà ọ̀hún ṣé kí n book ṣé kí n sanwó hòtẹ́ẹ̀lì yẹn. o ṣe I love you so much. ha ọmọ yẹn ṣáá gbogbo kínní òkun fẹ́ fi pa mí. Ah. Ah. Doctor. See me in my office. Dr. Made, please. Um, uh, uh actually, sir jíjẹ ara mi ni mo jókòó sí ọ́fíìsì hmm. tí ìyàwó yín wá bá mi. I've been waiting for you. Eh. Mo ti miss ẹ gan now. Sure. Hmm. Báwo ni? So, oya. Hold on, mo ah, nǹkan ló máa ń gbọ̀n lára ẹ̀ ah it's a quickie we call it quickie kíákíá la máa ṣe é. ṣé quickie ò ṣì wọ̀n o ọ̀rọ̀ gidi mo bá wà o. ok. ọmọ ọkọ mi ó ní mental condition kan ṣá. Oh. tọ́wọ́ ìyẹn ló ń tọ́pọ̀ ilé lórí lọ́wọ́ báyìí pẹ̀lú wá sọ̀rọ̀ kí mo ní solution pé mo mọ dókítà kan tó lè help which is you. káyì tí máa gbébọn kí ni iṣẹ́ mi i'm to i save lives má gbé wá. ṣé nǹkan ṣe mo rán iṣẹ́ kó bá mi kó bá mi gbà á là. kí wàá fẹ́ kí n mo ní kó treat ẹ ni wà á níṣòro wà á gbọ́ nǹkan tí mo fẹ́ sọ wò mo fẹ́ kí mental condition kó worse ju bó ṣe wà lọ mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí máa hallucinate mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí máa ṣe gángangan máa ṣe wọ́nranwọ́nran mo fẹ́ kó make it worse oògùn àbábẹ́rẹ́ tó bá lè fún tó lè fa kó. tó rẹ̀ ah, kí ló sọ lẹ́nu yìí. wọ́n mú ìjẹ́ gbádùn ọkọ mi jàre ah, mo mọ nǹkan tí mo sọ kí ni. rẹ́ra yóò kí sọmọ kí ló sọ lẹ́nu sọmọ wípé kan tó sọ ẹ̀ ó lè jẹ́ kí n lose license mi ó lè ṣe àwọn gan lórí ẹ̀. àbí nǹkan ṣe léyìn ni so something is fundamentally wrong with you ó ṣe máa ní kí ló ṣe ṣe ń kọ bẹ́ẹ̀ tọmọlọmọ ó lè fọmọ ẹlẹ́sìn bó ti pa màmá ẹ̀ jẹ́ kó mọ yẹn ṣayé ẹ̀ náà jẹ́ kó mọ yẹn ṣayé ẹ̀. will you listen or you want to keep arguing do you know you owe me. owe oh, you what. can you remember you owe me ṣé mo pé oyún tí mo ṣẹ́ tí ò jẹ́ kí n rọ́mọ bí ilé ọkọ tí mo wà tó ń jẹ́ kí n máa ṣe wàhálà káàkiri mo pé wọ́n mo ṣẹ́ yẹn fún. èmi. yes oyún tí mo ní fún ẹ ṣé mi ìṣẹ́ ni. ó lè báwo ló ń ṣe báyìí náà má ṣe mí léṣe náà. má sọ fún ilé tó ń sọ yìí nonsense ni wọn náà yẹ sọ fún mi pé kí n má ṣe inú mi báwo ló ṣe máa as in show make sense létí ara ẹ kí n foyún ìsílẹ̀ so kí n máa fi sí yìí máa prepare máa jẹ̀yà fún ṣọ́ àbí kò lè work ṣùgbọ́n ṣòwílé tó ń gbé inú yàrá yẹn ẹ̀yin mélòó lẹ̀ ń gbé bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ <laughs> wo eré ẹ̀ ń pa mí ah, eré ẹ̀ ń pa mí bọ̀bọ̀ jẹ́ kí n lọ ṣẹ́yún inú mi. Ah pé ra báwo lè ń ṣe báyìí náà mo ṣàmọ̀ pé mo kàwé. professional doctor ló ń wò wájú ẹ yìí ìwọ náà dẹ̀ mọ̀ pé nǹkan tí mo study ní school nìyẹn and i'm sure very soon màá ríṣẹ́ màá ẹ náà báwo lè ń ṣe báyìí you know i love you so much. ah love ṣé torí pé mo ti gbé súnmọ́ ẹ̀ <laughs> torí pé omi rẹ̀ ṣe lóye kí n gbé súnmọ́ ẹ̀ ṣé ìwọ náà dà ó ah, lówó lówó ó ló tó fi ń tọ́jú obìnrin ó ló tó fi máa tó tó àfi tọ́jú oyún gan-an ṣé mi àti wà nù ẹgbẹ́ ni sọ fún mi ṣé mi àti wà nù ẹgbẹ́ o ò ní sense oyún tí mo ti ṣẹ́ fún ẹ ó ti pọ̀ gan torí pé mo sọ fún ẹ lóyẹ kó máa rò pé o ti di o ti o ti arrive ṣùgbọ́n kí n sọ fún ẹ. Tóyìrá eh. Tóyìrá ọlọ́run rí ẹ o jọ má ṣẹ́yìn yìí o jọ o Tóyìrá. ẹ ṣé mi ṣe ni ṣé mo ní mi mọ lẹ́yìn ẹ. this is a very cheap emotional blackmail ìwọ kan mú ìgbà tó lóyún gbà yẹn mo sọ fún ẹ kó fóyún ẹ lẹ́bi pé future wa bright and you insisted wípé o ò lè lóyún fún ẹ tí ò níṣẹ́ gidi lọ́wọ́ o ò lè bímọ fún ẹ tí ò ní rówó tán. ẹ ṣé o lè rówó tán gbà yẹn ṣé kí n fọ olówó lẹ wá fẹ́ wọn mi ti ẹrújọ gbogbo yẹn yẹn ti lọ bye i have two million naira for you as a reward tó bá dẹ̀ ti mọ̀ pé ó fẹ́ two million yẹn ṣé wàá lọ ṣe ẹ̀wọ̀n kirikiri àbí eléwé ẹran ìyá gbọ̀kúná wà mẹ́. ẹ̀wọ̀n bíi ti báwo kí ni mo ṣe tí màá ṣẹ̀wọ̀n. ẹ torí pé màá lọ sọmọ pé ó rèpù mi ń gba ìmọ̀ ó dẹ̀ fún mi lóyún tó disappear màá rò wó mo ní proof mo ní mo ní result test yẹn mo nígbà tẹ́lẹ̀ àti ẹ̀fẹ́ ra mo nígbà tó àjọ ń ṣe gbogbo nǹkan mo ní gbà pé yẹn ló fẹ́ ṣe tó bá ní wèrè wa wèrè wọn náà wà lẹ́ lọ́dọ̀ mi mo kàn bẹ̀ two million naira you go to prison. àgbà tó lè jẹ ọmọ ẹ ló máa borí ọmọ wáyé. wọ́n jọjọjọjọjọjọ má preach wèrè sí mi jọ. ó dà ìgbà wo ló máa send owó yẹn. màá send ẹ̀ kílẹ̀ mi tó ṣù. ẹni ọ̀dà ẹ jẹ́ ká lọ hòtẹ́ẹ̀lì àbí kásá yé ṣe. ṣé nǹkan ò ṣẹṣẹ́ wo ló fẹ́ àbí ṣíṣe ló fẹ́ ṣe. mo fowó mo fẹ́ lè na eléyìí náà ṣì wà important náà má ṣe bẹ́ẹ̀ náà. ìsímùdù jàre ọ̀gbẹ́ni fílẹ̀. ẹ torí ra no wo ojú mi kó sọ pé irọ́ ni wọ́n pa just tell me pé irọ́ ni wọ́n pa mi. Ah, dadi ọ̀rọ̀ ìtàn síbẹ̀ o. kò tán síbẹ̀. fihìn gan fúnra ẹ lè testify sọ̀rọ̀ tó máa lẹ̀ sá. fihìn ìwọ náà tó máa pa ẹ̀. ṣàṣe mi náà lọ́jọ́ kan báyìí ni padà ń pè mí. Hallelujah. Hallelujah is not Báwo, dáadáa ni ṣíṣe ń lọ dára. Bẹ́ẹ̀ni ma, ẹ̀ mo ní nǹkan kan tí mo fẹ́ kó ṣe fún mi, àmọ́ bí o máa ń ah! sọ. <laughs> kò sí nǹkan tẹ́ ní kí n ṣe tí mi ò ní ṣe o mọ̀ pé tara olúwa o mọ̀ pé láì jùsù kan. wọ́n nífẹ̀ẹ́ sí pọ̀. ó dẹ̀ ní oògùn kan tó yẹ kó máa lò tí ò kì í fẹ́ lò èmi wá fẹ́ kí wọ́n máa bá mi ti sínú jùsù tó bá lọ bù fún kó lè máa lò ó. pé oògùn yìí wà lọ́wọ́ yín. oògùn ni kí n máa bù sí inú júwìsì àǹtí. wàá kàn mọ ẹyọ kan ni ẹyọ kan báyìí ló máa sọ sínú. ṣé kò ṣáà nípa wọn lára. kára lè ní ogun kára lè lè dáadáa ni. kò sí wàhálà bó bá ti jẹ́ yẹn ni màmá bá yín jù sí bẹ́ẹ̀ ni ju mẹ́ta gan sí lẹ́ẹ̀kan náà kára wọn lè le dáadáa màmá bá yín jù sí. ẹ ṣe ẹ ṣe wọ padà sídìí iṣẹ́ tí àsìkò àti lu tẹ̀ ní bá tó máa jẹ kó kò sí wàhálà. Eh, ṣé oúnjẹ bá ti jiná kí n. ẹ pè mí oúnjẹ bá ti jiná. bisimilá olúwa mi o ẹ kú kalẹ̀ olúwa mi o èrò ibi ló gbọ̀kàn èrò ire kan kò sí lọ́kàn wa ṣùgbọ́n rántí. mo ti máa ń fi oògùn tí mo mi fún mi sínú dírẹ́sì àti tààrà àmọ́ ọjọ́ kan àwọn bọ̀dà jẹ́ tí wọ́n bá mi wọ́n sọ fún mi pé oògùn tí màdàmú fún mi yẹn wípé òun ló ń ba gbogbo nǹkan tó wà lára àǹtí tààrà jẹ́. bóun jẹ́ kó máa ṣe gángan kan máa ṣe bọ́n ṣe ń ṣe káàkiri láti gba ẹ̀ńtẹ́ ni mo ti stop ẹ̀mí fi sí mọ́ ọmú kan máa ń dànù tó bá ti fún mi ni o àwọn ni o. ọmọ yìí sọ alòun ò ya wèrè òun ò ya wèrè tó rira àṣẹ wọn ló wà ní ìwọ tí mo fi ṣọ́ ọmọ tí mo believe pé the same thing ni mi àti ẹ̀jẹ̀ ni wá tí mo kà í sí ìyá ọmọ yẹn ṣùgbọ́n náà ló ń polè kó wá jà ìwọ ló ń pe olóko pé kó wá ṣọ́ bí bá bí ni tó ríra ilé àbíòṣìkà psychotherapist Nigeria Limited ẹ kú iṣẹ́ ẹ kú àfọmọnìyàn ṣe yes sir mo kàn wọlé sà wípé ibi tí ọ̀rọ̀ gbé dúró yìí kọ́ṣà tiẹ̀ máa mọ̀ ní ọ́fíìsì kọ́ dẹ̀ máa kọ́ lọ́ka máa involve eh, òfin ṣe rí gbogbo treatment ọmọ yẹn need máa treat ẹ lọ́wọ́ ara mi gbogbo oògùn tó bá need máa ra fún mo volunteer láti fún ní hundred percent eh, eh, attention ẹjọ sá ẹ wo pé ẹ lè ní mi lọ́mọ. ìjà yìí láàárọ̀ ẹ ojú gbà mí fún ẹ àìmọye èèyàn ló tún máa ba ayé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn o so ìgbà tó wọ bí òun gbóòórùn poverty ọmọ bí ẹlẹ́rìí ni òun gbóòórùn ìṣẹ́ àbí wọ́n yé èèyàn táyé ẹ̀ ti máa bàjẹ́ látọwọ́ ẹ̀ ìjọyè kírú ẹ̀ yìí kò jókòó báyìí ṣùgbọ́n mo fà ilé ọlọ́run lọ́wọ́ tí mo bá dáríjì ọlọ́run ò ní dáríjì ẹ̀ ah. tí mo bá yọnu sí ẹ ọlọ́run ò ní yọnu sí ẹ why why. my darling Torira, my love, my sugar pie. Àṣenú lèèyàn wà, àṣekú sí èèyàn níta. Jọ Torira, tó ẹ pé ìwọ ló bí ọmọ yẹn ìjọ lè ṣe bẹ́ẹ̀ fún. Irú àwọn eléyìí ló máa ń jẹ́ kéèyàn gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ṣó wá yẹ kí n sọ wípé abájọ tọ́lọ́run fi fún ẹ lọ́mọ. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọmọ ti ẹni ǹjẹ́ o lè ṣe bẹ́ẹ̀ ọmọ tó ti gbẹ̀ gẹ́gẹ́ bí ìyá tó jẹ́ aṣọ òbora ni fún ẹ o dẹ̀ fàyọ aṣọ náà o fẹ́ fàyà o fẹ́ balẹ̀ ọlá jẹ́ o fẹ́ sọ ilé ọlá dahoro just one question for you gbogbo tó ṣe pátápátá yẹn jọ kí lèrè tó rò kó fẹ́ jẹ́ mbẹ́. Ah, ọkọ mi wọ́n làbọ̀ abá ni ọ̀rọ̀ tiẹ̀ o dr kọmọláfẹ́ ojú òní tiẹ̀ òní ṣiṣẹ́ ṣe wàá máa mọ̀ ṣe o ọlọ́run á máa wà pẹ̀lú ẹ̀ jẹ́tolúwa ọkọ̀ ọba àdàbọ̀ ní ṣẹlẹ́sẹ̀ inú ẹ̀ á dùn àrẹ̀ á yá ọ̀rẹ́ ní ìwà àtọmọ mi ọlọ́run á ṣe ń lọ́ọ̀rẹ́ àrẹ̀ kalẹ̀ fíyìn ẹ ti ń kọ́ níkà tó ṣèkà mi ò fẹ́ mi ò fẹ́ dìde dúró èmi náà lè dọ̀bálẹ̀ fún ẹ ṣé kí n dọ̀bálẹ̀ fún ẹ ẹ dìde dúró ẹ tí wọn kọ́ níkà tó ṣèkà ó níkà tiẹ̀ nínú tó fẹ́ ṣe ó mọ̀ pé mi ò mọ̀ kò wà tẹ́lẹ̀bù lọ́ndà lọ ẹ mi ò mọ̀ ní o mi ò mọ̀ ní o kí ló tó ṣe bẹ́ẹ̀ ìyà tó bá tọ́ láti fi jẹ́ mo padà wá fi jẹ́. dókítà Màdé. Dr. Made, you do me just a favor. Anything, sir. Very good. Ìbéèrè kan péré ni màá kàn kó ṣe nǹkan kan. Will you do it for me? Nǹkan tó bá ti fẹ́ kí n ṣe God bless you. Yes, sir. Will you kiss your bride? Sir. O gbọ́ mi clearly. Tora, Tora. Mi ò ní fẹ́ kó orí other side of me. Eyín tí ajá fi ń bọ́ ọmọ ẹ̀ṣẹ̀rẹ́ ló fi ń gèjè. Mi ìfẹ́ lọ́kọ̀ọ́ ìrọ̀rùn o mi ìfẹ́ ní òkú yẹn lọ́rùn the next five minutes no ìyẹn tó pẹ́ jù before the count of five ìwọ àti future partner ẹ. Ah, mi ò mọ dísà. àbátọ̀wọ̀ ìdílé wa wà á wọlé kò jẹ́ pé wọlé wà á jáde nílé mi sí mi ìdẹ́ gbọ́dọ̀ oníwọ̀n náà lè mọ láyé ọgbẹ́ tó lọ́wọ́ ẹ. one. ọ̀yà ọ̀yà ọ̀yà kí ló ń dúró dé. two madame dìde. three four ọkọ bíi ti báwo. wàá mọ bẹ́ẹ̀ ṣe ń fi ìgò gúdà yọ fún èèyàn. Hey, eh, doctor, please, what can you say about all these allegations on level against me, including you going to the extent of like feeding an innocent girl with fake prescriptions? Why did you have to do that? I will be so happy if you can just say something because èmi inú mi á dùn láti padà sọ́dọ̀ àwọn board of director láti sọ fún wọn wípé like kò rí bá a ṣe ro yẹn. sir okay nǹkan tí is there any way you can help oh, oh no no no no you know what àwọn board of trustee want to take decisions wọn àkọ́kọ́. I'm máa revoke license what after yes. all these years of service. Okay. hello okay okay that's good you can come in you can come in. <coughs> Good. You're Sir. welcome. That's it. I am Detective Olajide Taiwo from State CID. Mr. Madesola Adilaji Jobi, you are under arrest. Ṣé ẹ tún gbèdé level yìí ni? How about my patient Sunday to to my critical condition? Ta ló máa monitor because ebi mo ebi mo medical history wọn náà, ta ló fẹ́ tọ́jú wọn? O mọ̀ yẹn tẹ́lẹ̀ ni, iye bí kò mọ̀ pé ó máa lẹ́yìn, ó yẹ bí kò mọ̀ pé òǹkan lè ṣe irú nǹkan báyìí kó kàn lọ bẹ́ẹ̀. Iṣu náà ètò ìrẹ́bà tèmi jẹ́ ètò ìrẹ́bà tèmi. Mr. Man, respect yourself. Because anything you say will be used against you in the court of law. I'm even calling my lawyer. Respect yourself Ah. Okay, fine. Let's toast to a clean bill of health end of physical therapy and having our baby girl back in our midst. Yeah. Cheers. Yeah. Cheers. Cheers. Cheers. Cheers. Well, um, inú mi dùn pé ti ara ti padà sí àrùn wa ní ayọ̀ àti because because we wa ń and mo We're very soon I àwọn ọ̀rẹ́ wa náà tó kù máa join wa last láti celebrations. Thank you, ọ̀rẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ uncle jesse fún love care and support fún ọ̀rẹ́ wa àti Um, well, guys, I want you guys to know that I wouldn't be here without your support. Mm -hmm. I wouldn't have survived the last month without you guys. Aww. And then always going for therapy. Mm. You know? to heal my sanity. And special thanks to my baby. Oh, <laughs> sweet. thanks for your support. Okay, so, you know, all this time I would want to quit. And then one of you guys would just call or show up, you know. So I, I would remember why I was fighting so hard. It was just to be here with you guys. So thank you guys. Always. Welcome, darling. yeah. <laughs> Sherry, Tiara Oluwa. Yeah. You know we love you. Like we love you today more than yesterday. Mm-hmm. And we are going to love you tomorrow more than today. Mm-hmm. Yeah. yeah. <laughs> we continue to love you, baby yes, girl. we continue to love you, baby. Yes. <laughs> tiny kiss. That's so stupid. that was too expensive. okay. Oh ah. ayọ̀ ni ó padà kọ́. Aṣọ́kànṣọ́mọ olókù bẹ́ẹ̀ ni. Kàkà kọ́mọ lóore òjì sí kòtò. Mọ̀nàmọ́ná matter Mana, mana. Atana, e, Àṣé gbogbo ìṣòro mi ó padà wá di pẹ̀tẹ́lẹ̀. Àṣé gbogbo ìṣòro mi tawo wúwo mi ò mọ̀ pé ó ń bọ̀ wá dìgbẹ́tẹ́lẹ̀ ayọ̀ ayọ̀ ni adùn nígbẹ̀yìn èrè. E.